tí wọ́n àti àìsẹ̀tì ni débi wípé kì í bá wọn dá sọ̀rọ̀ kankan nọlé ìbí ọba àgbàjẹ́ ìbí ọba àtò fóònù náà ni wọ́n máa tẹ̀ wọ́n ní ká bá wọn ṣe nàfíhà fún wọn ẹ̀rù ń bà wá kó má jẹ́ pé wà ìyàwó yìí náà dá torí pé báwo lèèyàn ṣe lè ní wúrà tó wá pé pàǹdà. oní ọmọ agbéyẹ̀wò oníyàwó nlé òwò ìyàwó rẹ̀ ṣe kàn fóònù alẹ bá lẹ́jọ́ irú obìnrin tí ń béèrè nǹkó náà kọ́kọ́ kíyèsí wa rẹ̀ tóbìnrin bá wà síwà rẹ̀ bá dáa tó náà bá tó ṣe ọfà ọkọ rẹ mára ọkọ onímọ̀gbà tó ń sọ fóònù. wọ́n padà máa wá fóònù ń gbọ̀ báyà ṣùgbọ́n gbà tó bá jẹ́ pé obìnrin wa tiẹ̀ náà dà ọ̀rọ̀ ẹnu rẹ̀ burú àbí tó náà bá ti di tọkọ wà lé ariwo burúkú kan ní ọmọ apá tí ò nítumọ̀ láì mọ̀ yìí pé gbogbo ariwo tó ń pa òun òun fi mọ́kọ́ kórìíra òun ẹnìkan àwọn obìnrin tó máa rí kọ́kọ́ wọn wà lé ńgbà mi tó bá fẹ́ bọ́ ọmọ wí yóò tún jáwé sóbì. So bàbá bàbá yín o ẹ má pa mí o ilé ìjọkọ ọmọ kan pa mí o wọn mọ wa wò bẹ́ẹ̀ mi wọn pa bí wọn wọn pa àjọ yìí ó lè jẹ pé ariwo rẹ àti wa rẹ nílé lọba fóònù Ọlọ́run sì yọ nítorí pé fóònù ní lọba báyìí tọba lọ fẹ́ ìyàwó mi pínrín ìyàwó mi ní ọlọmọba torí rẹ tún àyè fi o. ìwà tìyín náà dáa tí wọn yín bá dáa ọkọ yín ọkọọkọ pa fóònù ti díẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọkọ tó wá jẹ́ pé fóònù ló náà mójútó ó pé kò ronú dáadáa ìyàwó rẹ̀ yìí tó fẹ́ yìí sọmọ ikú wọn fún sọnù kìí ṣe fóònù lọ èèyàn èèyàn odidi èèyàn ńlọ fẹ́ odidi èèyàn yẹn ń fẹ́ kó ọmọ abó ń sọ̀rọ̀ odidi èèyàn yẹn fẹ́ kó ọmọ abó ń odidi èèyàn yẹn dùn nínú odidi èèyàn yẹn kó nìkan kọ́ wọn náà ti rí bí ṣe ń ba tiẹ̀ jẹ́ báyìí ọ̀fẹ́ níyì kọ́bọ̀ máa ń lè rẹ̀ pàṣẹ wọn náà ti ka ìyàwó rẹ̀ fún yorùbá náà ti sọ wọn lẹ́ni tó bá kọjú sí ní ńkọ́ là á kọjú sí fóònù ni wọn kọjú sí ọkọjú sí ìyàwó ẹ̀ ìwà rẹ̀ ọ̀dà ẹ̀rù sì ń bà wá kọ́mọ̀jẹ̀ pé ní tí ọ̀dà ló ń fi fóònù yìí sí torí fóònù gẹ́gẹ́ rí yẹn tó bá jẹ́ pé àkànfẹ́ fi gba kọ́ọ̀lù àbí a fẹ́ fi dá mẹ́sẹ̀gì tí wọ́n kọ sí wa kí ni ká máa dì ká gbogbo wa wọn á máa sọ ma ní kí ló wà rẹ̀ tí bá ṣe ń gbé fóònù ká dojúmọ̀ là ń ṣe alukurani wò ọ̀rọ̀ ọlọ́run tó fi ránṣẹ́ sí wa tó yẹ ká máa kà lọ́sàn-án lóru ká máa tẹ̀ láṣẹ tó wà ń bẹ̀ ṣé òun gbé alukurani bó ń ṣe ń gbé fóònù ká ó túmọ̀ sí pé ẹja bẹ̀rù ọlọ́run ẹni tá a tí ó kó bá wa lálùkìyàmà ká sọ̀ra fún àwọn obìnrin gan àdánwò bá wọn láyé yìí látara fóònù àwọn ọkọ kìí ṣe ọkọ tí eléyìí nìkan ni máa ṣe bẹ́ẹ̀ àwọn ọkùnrin púpọ̀ ní ṣe bẹ́ẹ̀ ni àìmọye obìnrin ló ti fẹjọ́ sùn bẹ́ẹ̀ fún àwọn ọkọ àwọn oníṣẹ́ méjì ní fóònù lọ ìgbà míì tẹ ti rí tọkùnrin ṣe bẹ́ẹ̀ ọ fẹ́ fẹ́ mi ni o. òun àti ìyàwó tó fẹ́ fẹ́ ni wọ́n jọ ń wọ́n jọ ń sọ̀rọ̀ wọn ṣe màkínní wọ́n pa on browse. ẹlòmíì kún mọ́ akramakumullah ń fi ń wáyàwó ni. tọ́lá àwọn obìnrin kan wà tó yẹ pé àwọn fi polówó ara wọn sórí ìtàkùn àgbáyé. ń wò pé eléyìí yóò wò ó eléyìí ò ní wò ó. ń bọ̀ jẹ́ akramakumullah ẹlòmíì wò kú òní fi wò torí ẹ̀ tó bá gbá fóònù tó tí àwọn bá fẹ́ wá gbàgbọ́ tó wà kí ló fẹ́ wò tí ò sí nǹkan àhà torí pé wò kú òní fi wò ọlọ́run sì ti sàánù rẹ̀ oníyàwó tá a bá ń ronú jinlẹ̀ gan kò yẹ ká wò òkú rárá rárá kí ló fẹ́ wò lára àwọn kò ní sàlùbáríkà ṣé bí ìyàwó tiẹ̀ ni. tó ma ń wo ìyàwó rẹ̀ ládá ló tún gbà inú rẹ̀ ó dùn inú ìyàwó rẹ̀ ó dùn pé ń yín wá lórí ibú tó yẹ pé ojú rẹ̀ lórí ọwọ́ ò ní ojú tó tún rí ọràn níjọba ìdàlùkìyà tọrọ bí nípa ẹyin ju fi wò náà wo nínú òfin Islam ní abẹ́rí lọ́nà tí ó gbà pé kẹ́rì tí ó sọ pé kẹ́rì islam sọ pé rírí tí alákọ̀ọ́kọ́ tí ẹ rí lójijì ẹ̀ lẹ́sẹ̀ tẹ́bá tí wọ́n á wò lẹ́ẹ̀kejì ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ṣé ẹni tí wọ́n ń bráùdù tí ń wọ̀wọ̀ kú wọ̀ ṣé ó rí lójijì ni àbọ̀ ló pè sẹ́wọ̀ kó ló pè pé gbogbo bí kíbi tẹ́yìn kíní burúkú ìbá sápamọ́ tí mo fẹ́ rí ni. tòtòrí délé ọ̀daràn ńlá lẹni tí bá fi fóònù rẹ̀ wò wò kù wàláhì téèyàn bá ronú pa fóònù àti tán fi ń wò ọlọ́ọ̀dàkùn má jẹ́ káwọn nǹkan tá a ní sábàbí àti wọnà wa tí fóònù fẹ́ jọ fọ́pọ̀lọpọ̀ ni ọ̀nà fi ìyàwó wọn jọ wọn lójú kódà bẹ́ẹ̀ ìwọ wò kú wo ti fóònù lójú títì tí máa ń wo àwọn ọsídìílẹ̀ ọwọ́ síkẹ́ẹ̀tì ṣòkòtò lọ́wọ́ ṣòkòtò ń ti yá ń tán wọ́n fi ń dára ní ìsìn ó wá jẹ́ pé ló ń wò ìyàwó rẹ̀ ò ní jọ lójú tó bá wo ìyàwó rẹ̀ gan ó lè kọ́kọ́ ọmọ pé ṣé ó sílé wọ̀ ni àbí wọ̀ ni mo fẹ́ kí ó lè máa gbé sí báwọn obìnrin ṣe rí nìwọ rí yìí la hawla wala quwwata illa billah ìwọ òsì fẹ́ yàwó rẹ kọ́ máa síra lẹ̀ ọ wà á máa fi tàwọn ẹni tí ń síra lẹ̀ ọ máa fi ṣe sampo tí bó ṣe yẹ kóbìnrin ó rí nù àwọn olórí ibú ẹni tí bá ti máa ń wòwò kú wò ìyàwó wọn jọ wọn lójú tí obìnrin bá ń rí i pé ọkọ òun kà òun kún kọ́ máa dúpẹ́ fọlọ́ kó sì má bàrà rẹ̀ jẹ́ nítorí pé ń ṣe lọ́kọ rẹ̀ kọ̀ọ̀kan torí pé kì í wò òkú ìwọ ló kún ojú rẹ̀ ọkùnrin tí bá ti máa wò òkú àwọn ìyàwó ohun ìjà mà kankan lójú wa kọlọ̀ǹkọ sànù wa ẹ mọ̀ pé táwùjọ bá ború tó bá bàjẹ́ ilé àwọn èèyàn máa ń dàrú nísìn ẹ wọ dáńfó gbogbo èèyàn tó wá dúró mọ́tò ọ̀wà àwọn èèyàn tó wá wà lẹ̀ àtúntò àwọn àdìgbé tí dáńfó mẹ́wàá bá wá kò lè kó wa talákọ̀ọ́kọ́ tó wá dé àwa tá a wá wọnú rẹ̀ tó fi kún twenty percent paaki wa tó jẹ́ pé èèyàn ò fún bàjẹ́ náà àti wá pé ẹni tó wá kàn tí ò ní ráyè wọlé tó jẹ́ nọ́mbà one fún mọ́tò mi ti máa ń bọ̀ ọwájú obìnrin ọkùnrin kan sọ pé kọ̀bùrù wá kí n lápò ẹ̀ la hawla wala quwwata illa sẹ́mi kó nǹkan ọ̀daràn ńlá ni ẹlẹ́ẹ̀kejì gbogbo yín tó sojú yín bẹ̀ ọlọ́ni ọ̀sánù torí pé èrò burúkú kan wọnú ọkàn yín sẹ́mi ọ̀ pé ok I can also give the same opportunity to another person tomorrow because I can also give my laugh fóbìnrin mi náà kó wá jókòó lórí ẹsẹ̀ rẹ̀. wọn náà bẹ̀rẹ̀ sí ní wò pé kí ni after all obìnrin kan nù nísìn ọgbà kan lápọ̀ ìyàwó tiẹ̀ òun sì rọra ń sọ̀rọ̀ ayé máa sọ̀rọ̀ ayé máa ṣe kíni pé kí lásán so ti bàjẹ́ nù kọ́mọkùnmọ́lá ẹ dákun ǹjẹ́ òní fóònù tó wa táwa ti torí rẹ̀ fóònù ọlọ́mọ kankan bí fún yín fóònù onímọ̀ràn kankan bá yín dá ìyàwó yìí ò sí fẹ́ lómi ẹ̀yin lọ́wọ́ ọ̀nà ìlẹ́kejì yín oníbímọ fún yín ẹ kọjú sí ẹdùn nínú ẹ má bàa lọ́kàn jẹ́ tó bá yẹ ní sàlámù aleykum aleykum sàlámù àbí wọn kọ mẹsàgì sí yẹn dáhùn ẹ dákun ẹ jẹ́ fóònù ojókòó láyé kan torí ẹ̀ náà la sọ pé àwọn obìnrin fóònù tí yóò kún ọwọ́ tí máa ń fẹ̀ bí àtẹ́lẹwọ́ yẹ wọn sẹmọ kó àwọn náà di fún wọn láwọn browse tọkùnrin náà la gbọ́ lónìí o àwọn náà browse oníkàlùkù wa ká kì í sára o ká má jẹ́ kí n ta fowó rà kó sì sábà fi tá fi wọ̀ná kó lọ́ọ́ mọ̀ wa lọ́ọ́ mọ̀ wọ́n ní kí ló burú gan-an kí la burú ti ń bẹ nínú káwọn lọ sí ìyàwó kóòtù aburú tó wà ń bẹ náà ni pé kóòtù tẹ̀yìn sọ tẹ̀yìn sọ bíi eré o ṣé kóòtù Islam tẹ̀yìn ẹsẹ̀ mùsùlùmí lẹ́yìn tó fi wá jẹ́ pé ìdájọ́ kóòtù fò lẹ́ wá yọnu sí àbẹ́ ìgbọ́n tó lọ sọ ni afa hukma al-jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman li qawmin yuqinun ọlọ́run sí ìdájọ́ dúdúdú ni wọ́n fẹ́ talẹ́ni tó da ní ìdájọ́ tó lọ tó bá ṣe pé ẹ bá má má dájú. akramakumullah ẹ má ti torí pé òyìnbó ti gbà lú wa òyìnbó sọ wá dẹrú rẹ̀ lọ́nà kan àbọ́nà míì ó gbé ìlànà tí ó gbé wá fún wa á wá gbé ẹsìn wa fájá jẹ a'udhu billahi minash shaitani rajim. a lè má lágbára láti apply islamic law pàtẹ́lẹ̀ yóò túmọ̀ sí pé man-made law tán gbé wá fún wa á wàá gbà kárí hundred percent a'udhu billahi minash shaitani rajim ó ti tó wọn mùsùlùmí tẹ́ bá fẹ́ ṣègbéyàwó kí bàbá ìyàwó fi ìyàwó fún ọ kí wọ́n sọ pọ̀ gbà á kẹlẹ́rì méjì kọjá rì sí ó ti tó tẹ́ sì ní di documentation àwọn aṣíwájú mùsùlùmí tẹ́ bá níwèé ẹ̀rí kàtà lè fún yóò ti tó àbùkátà kóòtù kóòtù ẹ̀yin náà mọ̀ pé nínú court marriage yẹn ó láwọn ó ní àwọn condition wọ́n ti lé kalẹ̀ you must comply nítorí mú ọwọ́ àbá wọn nínú rẹ̀ òun náà ní pé ọ̀gbọ́dọ̀ fẹ́ yàwó mi àyàfi tí ìyàwó tó wà nílé bá fara mọ́ tí ò bá fara mọ́ bóun ó ti pín dúkìá rẹ̀ tó bá wà ń bẹ̀. so gbogbo eléyìí wa mẹsẹ̀ Islam náà nù eléyìí mẹsẹ̀ Islam torí de eléyìí báyìí ní tó bá ti ṣerú ẹ̀ kọ́ mọ̀ pé àwọn ń tanra àwọn jẹ ni o tó bá yẹ pé kóòtù ọmọ èèyàn lẹ́tí lọ so igi irọ́ lẹ́sọ̀ wọ́n fa okùn alákọ̀ọ́kọ́ kọ̀ bẹ́lẹ̀ kejì wọ́n so irọ́ márọ́nù tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ wọ́n ní bo ní ìborí obìnrin òde yóò délẹ̀ ìborí ó délẹ̀ torí ìborí yẹn òun ni hijab àbí jalabab. النبي صلى الله عليه وآله وسلم قال انصرف يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ìwà nẹ́bí sọlọ́lá àdìsẹ́lẹ̀ sọ fún ìyàwó rẹ̀ sọ fáwọn ọmọbìnrin rẹ̀ sọ fáwọn obìnrin àwọn amòmìnì kíkẹ́ kí wọ́n sọ jẹ̀lẹ́báàbò wọn lẹ̀ látòrí títí délẹ̀ sọ bí jẹ̀lẹ́báàbò ṣe rí i. ìtumọ̀ rẹ̀ sì ni aṣọ tá a wọ̀ tá a fi bu ọ̀ṣọ́ wa ó ti soge ó ti sọ̀sọ́ ọwọ́ gbé aṣọ kan wọ̀ ó fi bu ọ̀ṣọ́ hàn torí kékeré ṣe gbogbo èèyàn lọ́tọ́kọ́rọ́sọ rẹ̀ ọkọ rẹ̀ nìkan ní ọ̀rọ̀ rẹ̀ sọ ìtumọ̀ ìbọ̀rí nù yorùbá wá pé bòrí wọn ti borí gbogbo ara yòókù wa lẹ̀ wọ́n èyí mòrí lẹ́pẹ́ islam pè ní kíni jilbab ó tún pè ní hijab yóò bá tún ní ìbòrùn ọkàn gbé lọ́rùn báyìí abẹ́rẹ́ nǹkan mẹ́ ẹlòmíì òwe tiẹ̀ bí yóò wé bí láwà níní fún gèlè gbogbo eléyìí wọn ń wọn jẹ ni o jilbab ẹgbẹ́ wọ̀ látòrí yọ wà lọ́ọ̀lẹ̀ eléyìí wọn á ní pé àwọn ò lè fi ti àwọn ìyàwó àwọn àfa àfa àti sampo àtọ́wá pa àwọn àfa àwọn ànábì tì í nù tẹlifíwọn ṣẹṣẹ ẹ wọ́n kọ́ dáràn làwọn ẹlòmíì ìyàwó rẹ̀ ó ṣe tọ́lọ́ òǹkan ọ̀daràn kì í ṣe tọ́lọ́ ṣé ìyàwó rẹ̀ lẹ́yà fi ṣe sampo ọlọ́mọdé ọjọ́ bá wọn wọn ní ẹni tó ṣe pé gbogbo ẹsẹ tó ọmọ bá ti ṣẹ̀ lúlù náà ni kí ni táwọn lè sọ fún ẹ sọ fún pé baba ọlọ́mọdé ló pe èèyàn lọ́rùn nítorí pé bẹ́ẹ̀ ń sẹ́ ń lu ọmọ yìí tó bá lọ bọ́ sí kúnjọ́ kan ẹ̀yin màláàmà pẹ́ pa ó lè tún sagídí àmẹ́rù ọlọ́ọ̀mà gbà láti jọ ọlọ́mọdé ló pe èèyàn lọ́rùn ṣé ọwọ́ mìíní pápáyà ni mínú àyìn pápáyà ni yín àníkọ́lọ́ mọ́sẹ̀yìn lápáyà <laughs> sọ pẹ̀lú báyìí ẹ̀rù lè bá a tẹwárẹ ní tí wọn ti máa lu ọmọ jù tí máa lu ọmọ jù tí máa lu ọmọ jù kọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bí a ṣe tírèènì ọ̀nà torí àwa náà ká ṣọ́ra tẹ́ ẹ̀ bá ti lu ọmọ yín bá wọn nítorí ọmọ yín náà máa ṣe ẹ̀hìn ẹ̀já ń wá ọ̀nà míì tá a fi máa bọ́ ọmọ wí yàtọ̀ sí lúlù lúlù òsì pé kọ́ ọmọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa fi yàpá lé ni ṣẹlẹ̀ ìjẹba wọn ní sọ́tọ́ ká gbọ́ ọmọ tọ́ dáadáa. ọtọka gbọmọtọ pàápàá tó bá jẹ ọmọ òrukàn àbí kì í sọ ọmọ àwọn òbí lágbára láti tọ àwa sì lágbára ẹjẹ bá wọn tọ́ Ọlọ́run alẹ sàn rẹ wọn lẹkẹ ní yorùbá lẹbù ọyẹ ká pàkíyèsí sọ pé wù àwọn náà àmọ́ wọn bẹ̀rù wọn lè pa fẹ́ lu ọmọ ọlọ́mọ ni wọn sá ń lò wọn wọ́n lè pẹ́ fẹ́ lóyìn alẹ́ ti gbọ́ mọ́tọ́ torí pé yorùbá àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ sẹ́mi pé kọ́lítọ̀ yorùbá kúfùrù ní ìbẹ̀rẹ̀ wọn àti ṣẹ́rù àwọn gbàgbọ́ pé tí ẹnìkan bá lówó ọlọ́ọ̀kan ló fún oògùn ló ṣe tó fi lówó so therefore ẹni tí ò tí ì lówó oògùn tí ò tí ì jẹ ni àmọ́ náà sóògùn owó lọ́wọ́lọ́wọ́ fa ẹ̀hẹ́n ní kọ́lítọ̀ yorùbá mi sọba wa jẹ báwọn ajẹ pé ìwọ ti lówó ọgbọmọ ọlọmọtọ o ti gbà sọnù wọn lọ fẹ ṣe kí ni ọfẹ lò ní o tí ì lówó ọgbọmọ ọlọmọtọ wọn ní kí ni ọfẹ lò ní ọsàfẹ lò ọfẹ lò yìí sanisa àti bíi parasitamọl eléyìí túmọ̀ sí pé kọ́lọ̀ ń sàánù wa tẹ́yìn bá fẹ́ ṣe rere ẹ má dùn ó gbọ́n tí yorùbá ń sọ. So wàláì tẹ ẹ bá lẹ fẹ́ gbọ́ tí yorùbá sọ ẹ nísìnyí kankan láyè gbogbo tẹ ẹ bá ṣe yín òbó fi sọ yín lẹ́nu kpọjọ ọgbọ kpọjọ ọgbọ kpọsara ọgbọ kpọjẹ ọgbọ kpọjọ ọgbọ kpọjọkọ ọgbọ subahánàlá kí wọn là lè sí ìyọnu ọlọ́ọ̀ni ká máa wájà rẹ̀ torí ẹ̀ náà la ṣe sọ pé kí ni yorùbá máa fẹnu ṣe ju pé wọ́n fi ń wa lọ rọ́ọ̀fù lásán wọ́n máa fẹnu wà wọ́n kọjú máa ń tọ́ bá wù ọ́ láti sùn láti rí pé ń tó ń ṣe ó ṣe déédé pẹ̀lú tọ́lọ̀ tẹ́lẹ̀ náà òní tán láàrin àwọn èèyàn jọ̀gbìn dàlùkì àmà ni ọ̀tún bí sọ bí òótọ́ bí òjò òótọ́ àti rí òtún jọ̀gbìn dàlùkì àmà gbogbo ń gbé pamọ́ hàn wọn ni wọn wojú ọlọ́nkọ́ ma pẹ̀lú àdúrà abẹ́lọ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù gbogbo ẹni tí ń rawọ́ ra sẹ̀dẹ̀ sọ́lọ̀ ń kó ń fẹ́ bímọ ọlọ́run dákun fún wọn lọ́mọ ọlọ́run dákun wọn rẹ̀ wọ́n lẹ́kún ọlọ́run sọ ọmọ kálukú lọ́mọ alálùbáríkà ọ̀tún ọ̀tún ọlọ́run ọba kò fi kọ́ àwọn ọmọ fún wa náà wọ́n lọ́mọ kan ìgbọ́rọ̀ kó o láti ṣe nàṣíà fún abọ́mọ tiẹ̀ ti fẹ̀sìn Islam sílẹ̀ ìhàwó la lè kọ̀ sí ẹni tó bá ti fẹ̀sìn Islam sílẹ̀ ó ti kéde ogun ogun yẹn ò sì lè tán láàrin òbí rẹ̀ àti òun àfi kí òun ó mú wá sópin fúnra rẹ̀ pé kó padà sẹ́sìn Islam sọ̀rọ̀ pé ọmọ wa náà ni ọmọ ẹni ò ní rorò ká fún fẹ́ ká lè fẹ́ kún pa káàsì gbogbo eléyìí rubbish kan ni. òun ti kéde ogun onìkan náà ló lè mú ogun yẹn wá sókun pẹ̀lú pé kó ṣe kí ni kó padà sí di ẹ̀sìn Islam tó bá ti padà sí di ẹ̀sìn Islam ó ti parí. ọmọ tí ìwà gbọ́rọ̀ tọ́yà yàkuyà ọ̀rọ̀ náà lẹ́ẹ̀ bá sọ ẹ sì lọ aláàánú lọ́lọ́ọ̀ ọmọ míì kò ní fẹ́ gbọ́rọ̀ ó lè ṣe ọdún rẹpẹtẹ kó fi bara rẹ̀ ń gbèsè ayé jẹ lẹ́yìn tí egbé bá ti wá rí gbẹdẹgbẹrẹgbẹ náà padà wá gbọ́rọ̀ ó náà mọ wá sunkún bọtí ní tó ti lọ ti lọ ní tó ti bọ́mọ lọ ti bọ́mọ lọ́wọ́ sókè aláǹfààní kọ ọmọ gbọ́rọ̀ lásìkò àfi lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan bọ́mọ ọlọta ṣùgbọ́n àwọn ọmọ ẹni tí ń fi Islam sílẹ̀ yẹn tẹ bá bẹlẹran wí kẹ bẹlẹran wí o àwọn òbí ló máa ń fà ń gbà mí torí ẹ̀yin náà nínú lẹ́yìn ẹ sọ̀rọ̀ islam dáadáa rí létí ọmọ ẹ̀yin lẹ mọ ọmọ ọmọ lọ sí school níbi tí wọ́n ti sọ di káfìrí ẹ̀yin lẹ mọ ọmọ lẹ ti fún àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ di káfìrí ẹ̀yin lẹ mọ ọmọ lẹ ń gbé àdúgbò bí tọ́ pé ògèdè ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ni so kí lẹ ń kí ọmọ padà dà ṣébí nǹkan tó dáa náà ni so ẹ ní jẹ́ pé yín fún ara yín lẹ fún ara yín dáràn kẹ máa wá sunkún sára yìí létí so nítorí pé ẹ̀yin lẹ́ran ọmọ lọ́tò fi di kèfèrí so ẹ̀yin náà ẹ̀ ṣe nípa bọ́ọ̀mù ọ̀sẹ̀ padà tí ọmọ ṣe Islam jẹ́bù sí jẹ́ wọ́n lẹ́nìkan pọ̀ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìyàwó ìtú wa lọ fẹ́ lómi wọ́n ní ìyàwó yẹn ọ̀fẹ́ wa padà sọ́dọ̀ ọkọ alákọ̀ọ́kọ́ tó lè ṣe kólọ̀ kò gbọ́dọ̀ ṣe torí ti hàn kọ́ dára ni torí nísìnyí nítí islam sọ ni pé tó bá lọ́kọ mi wọ́n sì máa jọ wà tẹgbẹgbàrẹgbẹ tẹgbẹrẹgbẹ wọ́n jọ mọ wà bóyá jà kan wá ṣẹlẹ̀ bóyá ìgbọyé kẹsẹlẹ ọkọ wa kọ ọ lẹ ṣùgbà náà ni ọlọ lọ́kọ mi ìgbà tó wá wà fún pé kọ lọ lọ́kọ mi ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ó lè pọ fẹsẹ̀ àmọ́ ní ìtítẹ mọ pé léyìí deliberately lọ fẹ́ múra rẹ̀ kó lọ́dọ̀ ọkọ wọ́n fẹ́ padà sí ọ̀dọ̀ ọkọ alákọ̀ọ́kọ́ torí pé wọ́n ti yọ ọpọlọ rẹ̀ lómi tútù wọ́n ti sọ sí gbígbóná ó ti mọ̀ páyé pé méjì báyìí yorùbá náà ti sọ pé tí obìnrin ọba sì dálé ọkọ méjì wò kò ní mí tó pé ó ti rí ní ìsìn pé tàkọ́kọ́ sàn <laughs> sotori délé ìjókòó bí tó wà ọlọ́run ọ̀ràn ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ló ti jẹ́. ọlọ́bìnrin kọ́ ọmọbìnrin ni kì í gbọ́rọ̀ bẹ́ẹ̀ náà ló náà ẹ máa ṣàdúrà ẹ sì máa bà sọ̀rọ̀ ẹ má fi èlé pàdé èlé tẹ bá gbé torí pọ́ mi gbọ́rọ̀ ẹ máa lù ú ẹ só lókùn ẹ só ní chain ẹ só ní kíní à yóò tún yá yàkuyà sí ni òpin rẹ̀ yóò máa sọ pé sójú lùlù lọ ni sójú chain lọ ni àmọ́ àdúrà pàápàá jùlọ òbí àdúrà tóbi bá ń ṣe kò ní sa láì ẹ mọ̀ pé àwọn ọmọ yín yẹn ọmọ yín ni kò sì wù yín pé tọmọ yín ọba jì sẹ́yìn bá ń ṣàdúrà fún àdúrà gbà insha allah wọn làwọn ọmọbìnrin kan lọ lé kí ó àwọn wa fura pé bẹ́ńsẹ̀ lọ lé kí ó wọn tún bàjẹ́ wọn hùwà burúkú wọn lẹ́kọ̀ọ́ táwọn lè pààrọ̀ lé fún wọn tó bá jẹ́ pé lé kí pa wọ́n dà sí ìwà burúkú tí wọ́n ń hù wọn ẹ pààrọ̀ lè tó fún ọ àmọ́ lè ṣeéṣe kọ́ mọ̀jà pé lè tó tẹ fẹ́ máa fi ṣèkẹ́wọ́ ó lè jẹ́ pé wọ́n níbò míì tí wọ́n ti ń kọ̀kọ̀ púpọ̀ so eléyìí lẹ́wàájì torí kọ́ mọ̀jà a fi ẹ̀tẹ̀ sílẹ̀ à ń palàpalàpà kákíyèsí ilé kí òye bá yàn jẹ ilé kí ó máa tún yàn sí àmọ́ tó bá jẹ́ pé ilé kí wọ́n ti ń kọ́ rẹ̀ kọ́ rẹ̀ ibẹ̀ náà ti ń kọ́ wàkiwà ẹ pàkíyèsí àwọn tó nílé kí òyàn lọ́nà tó ṣe pé ẹni tí máa tó bá fẹ́ bá wọn bá lé kí ó jẹ́ àwọn lè kó lè kí ó nígbà wọn bá túnṣe tí ọ̀pá túnṣe wọn lè kó lè kí ó ó lè jẹ bó ṣe jẹ. wọn lọ́nà wo làwọn lè gbà láti rí ọkọ tó dáa láti rí ìyàwó tó sùn wọn ẹ̀yìn ọ̀kọ̀ọ̀kọ̀ dáa torí gbogbo aláfẹ́ àwùjọ dáa àwọn ò sì dáa gbogbo aláfẹ́ ọkọ tó dáa àwọn ò sì dáa sòsẹ́ ọmọ fẹ́ni sẹ́yìn ń fẹ́ náà ẹni tó dáa lọ náà ń fẹ́ sàwọlẹ́lẹ́ bó bá jọ kún ẹni ìwọ ń fẹ́ yàwó tó dáa ìwọ ọ̀dà tó bá yóò pé obìnrin ni ọ̀n fọ́kọ tó dáa ìwọ ọ̀dà níjẹ́ òlẹ́ni tí ọ̀dà òun nípadà léwọ́ tó ọ̀dà dànù tó àwa alákọ̀ọ́kọ́ túnra wa ṣe náà tábà wa túnra wa ṣe àmọ́ wa ṣàdùà àdùà ọlọ́run ọba máa fi ràn yàn lọ́wọ́ pé wọ́n lọ fún mi lọ́kọ́ rí. ìwọ Ọlọ́run fún mi níyàwó rẹ wàláàkìn ẹ má wàá jẹ ọjẹ pé ńgbà tẹ bá ṣàdúà ṣàdúà bá gbà tán ń padànù wo ní ìsìngbà tóbìnrin bẹ lọ pípé ọkọ rẹ sàǹfẹ àdúrà yẹn mutlaq ẹhẹn wọn ọlá á fún lọ́kọ rẹ gẹ́gẹ́ bó tọrọ ọkọ rẹ á ọwọ́ ajẹ́ pé ọkọ rẹ̀ yàn ọjẹ tápà tí bá sì lọ. ó wá lò fẹ fẹ́ sẹ́mọ̀ pé olọ́fẹ́ tàdú àǹfààdà because ìgbà tó ń tọrọ ọkọ rẹ̀ ọlọ́run wá fún lọ́kọ rẹ̀ nínú àwọn tápà ṣe <laughs> sọ pé tọrọ ọkọ. so ọwọ àmọ ọgbẹ ẹsẹ ìrọ̀lẹ́ ọdẹ mi fẹ ẹ kíni ká ọsẹsẹ tó ń sọ nǹkan tuntun nù ní ìsìn so ká kíyè sára mbẹ bẹ́ẹ̀ náà ni obìnrin ní Ọlọ́run fún mi lọ́kọ rí Ọlọ́run á ti ọkùnrin ká sí masha allah la quwwata illa billah walakin Ọlọ́run fi ṣèyàwó kejì ni onú hmm, bí eléyìí kan mọ̀ ń fẹ́ sẹ́mi kó ló ní Ọlọ́run fún mi ní ọkọ rí so mo ń tún mọ tẹ́yìn bá ń tọrọ nǹkan ẹ sọ̀rọ̀ ní tẹ̀sẹ̀ fọlọ́ ọlọ́run ẹlẹ́dàá wa kò ní sùn òun ẹ̀yin ni ó sùn tó bẹ́ẹ̀ náà ni wọ́n ọkùnrin ọlọ́run fún mi ìyàwó fọ ọlọ́run bá fọ ní gidigidi àmọ́ ó níwà tó púpọ̀ lọ́ba ni a ah, bí ètò kọ́ torí pé wọ́n ló ní ọlọ́run fún mi ní ìyàwó rere dípò èèyàn gbọ́dọ̀ kíyèsí àdúrà tá à ń pàtàkì ẹ bá tọrọ lọlọ ẹ wọ àwọn anabi ọlọ anabi Zakariya aleyhi salam ó bímọ ṣùgbọ́n gbà tó rí orí tọ́lọ̀ ń fún Mariam oúnjẹ àsìkò ẹ̀rùn lásìkò òjò lásìkò òjò lásìkò ẹ̀rùn ajẹ́ pé mi náà ṣe dàgbà tí mo gbó tó yìí lọ́ba bẹ̀ lọ qala rabbi habli min ladunka dhurriyatan tayyibatan ẹ gbọ́dọ̀ kíyèsí kọsọ pé rabbi habli min ladunka dhurriyatan pé wọn lọ́n sáti fún mi lọ́mọ àtàrọ́ ọmọ dọ́mà ọmọ kọ̀ọ̀bí ọ̀sẹ̀ ọmọ ọbú ọmọ gbogbo ẹ̀ náà lọ́mọ. tó ṣùgbọ́n sọ pé àwọn ọmọ rere. tó bẹ́ẹ̀ náà làwọn náà gbogbo ń tẹ̀ máa fẹ́ là á kì í àwa nìkan ni ó sùn tó eléyìí jẹba tá a máa ń bẹ lọ pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ń tà ń fẹ́ ọlọ́run bó ṣe fún wa nínú gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún wa láyé ẹ̀yin náà rí wípé ètò ṣe fún wa tá a tọrọ ọ̀pọ̀ ju ètò àtọrọ tó ṣe fún wa lọ tó bó wa ni ọba tí ń sori fún wa láì tọrọ bó ni òṣè wa dá wa lóhùn tá a bá tọrọ wa qala rabbukum ud'uni astajib lakum olùwà ẹlẹ́dàá yín ni ẹ pè mí tẹ́ ẹ bá ti pè mí màá máa dà yín lọ ọlọ́run ọba kó fún àwọn ẹni tí ń wá ọkọ lọ́kọ rí kó fún àwọn ẹni tí ń wá aya ní aya rere kọ́lọ́run ọba kó tún àwùjọ wa sí i wọn lẹni tí máa ń yan ìyàwó lódì gbogbo tí ìyàwó bá ti takò ìyàwó máa ṣe sùúrù ni o àdánwò ti ẹnu o wàá máa ṣe sùúrù torí tí wọn náà bá lọ mọ èèyàn lódì tí ilé bá gbóná kó gbóná tó bá gbóná ìwọ náà sọ náà sí ilé ọ̀dà máa ṣe sùúrù nígbà tó rí ọkọ yẹn bá rọ ọmọ wa bá sọ̀rọ̀ làákàyè ah èèyàn lè wà láyé wọn mọ síra wọn gbọ́ bóyá làákàyè tèmi kúrú ńlóye bíi tiyín kàkà kẹ́ máa yàn mí lódì tí mo bá ti dàbí ẹni tó sọ̀rọ̀ tó tako ní tẹ́ ẹ sọ tuntun lọ yẹ kẹ́ ẹ tún mi sè ah ìtumọ̀ pé yìí náà lọ kọ́ nù ẹ rí i pé wàhálà bí ó bínú bí ó bara jẹ ara rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ rọ̀ pé ara ń tọ́ àtàwé nù kọ́ ọmọ ṣe làákàyè bó ṣe ṣe làákàyè lónìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi di pé alihamudulilayi so ṣètọ́ nìkan dalé yín rú yẹn yọ ọmọ rìn jẹ ẹ mọ̀ fáwọn ọkùnrin míì wọ́n burú bàjẹ́ wọ́n ní fẹ́ nǹkan tí yóò fi máa dàbí ẹni pé ìyàwó náà sọ kó ń gbọ́n wọ́n sá fẹ́ kásá pé ìyàwó gọ̀ náà sá ní sá táwa ní wù láti fa gọ̀ ìyàwó sòkòtẹ́ tó wù náà tó bá ìgbà mi obìnrin náà gbọ́n wọn náà fẹ́ máa wí kẹ́ ẹ after all graduate lọ ẹ nígbà tó ń tẹ̀ jáde second class of pàṣẹ ni mo gbà jáde ìwọ tó jẹ́ pé top class yẹn à sẹ́wọ̀n pé tí ó àmọ́ pọlọtì fúlù ọpọlọ fún yín ọ dájú pé ò sí débi tó ń lọ so obìnrin gbogbo ọgbọ́n tó wù kọ gbọ́n kátó ti dẹpọdọ ọkùnrin ni wọn wà wọn a máa fi sùúrù sọ̀rọ̀ rẹ̀ ò ní máa bẹ lábẹjù ò sì ní máa tètè dá sọ̀rọ̀ ṣáájú kọkọ rẹ̀ ó tó fún ọ láǹfààní rẹ̀ tí máa ń sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ kọ́nà nígbà tí ó lè sọ̀rọ̀ àgọ̀ kí ẹni ọ̀làkọ̀ hmm, ẹ̀kọ́ so yọ̀bọ̀ wò pé yẹ orí rẹ ti ń pé báyìí so ẹ jókòó díẹ̀ lálàáfíà tí wọn náà bá padà mọ́pọ̀n rẹ wá lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ rí pọ̀ náà oníjọ́ yín àlọ́ títí àmọ́ bọ́ bá ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀ kà gbé lẹ́nu kà gbé lẹ́nu lódì jòdì lọ so kéèyàn ó kéè sára ilé tí ń ti ń sóbì ọwọ́ akábàámà ṣùgbọ́n gbà tó kábàámà sí òbí ti kú báwo ni ó ṣe. Ah, gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ bá ṣẹ̀ kékeré tẹ́ balaga bàlágà ní fi bín gbàtẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ balaga òbí yín wá kú kẹ́ tó bàlágà ní fi eléyìí nù lè dá sí yín jọ nítorí pé ọmọdé kékeré ìnáwó ìnáwó rúbì ọlọ́run ọba ti gbé ó ní kí wọ́n gbé gègé sókè kí wọ́n mọ̀kọ ẹ̀sẹ̀ yẹn mẹ́ta nínú wọn à ń sọ bí yẹn hatta yahtali ọmọdé títí tí ò bàlágà nǹkan tí wọ́n lè mú ọmọdé sí ní kékeré òun náà ni qiyamul mutlafat tí ọmọ bá ba nǹkan jẹ́ kápọ̀ ọmọ ba ìgò yìí jẹ́ nì àní pé torí pé ọmọdé ni o àwọn òbí rẹ̀ ọ̀sán wẹ̀ àmọ́ ìpẹ́sẹ̀ kan. ọsẹ òbí rẹ yọwọ ẹsẹ sábà bí kò ní wà lìjánà oníṣe kò tí bàlágà là lẹ́yìn náà ẹsẹ wo lẹsẹ sọpọ máa ń sẹ kékeré sẹfì sọpọ ọmọ yìí ọmọ yìí ọmọ tí ń sẹ òbí rẹ ni ọmọ burúkú ni ọmọ kí lọmọdé máa ṣe tẹlẹ sọmọ títí máa gbọ́rọ̀ ma ìmọ̀pẹ́yìn gan láyé ńgbà tó wà kéékèèké ta ní fojú bàbá àtìyá rí òbí bẹ́ẹ̀ pé wọ́n sá máa òkú tó ti sùn ó ti sùn ẹ̀ máa bọ̀ wálé tó irú eléyìí ní onye nítorí o ṣe ń gbà kékeré rẹ wọn ò ní fi bí ọ wọn ò ní fi bí ọ àmọ́ tó bá yẹ kó o ti bàlágà ń hùwà burúkú sóbì ojú ọ̀nà àti wọjà kí máa ń ran àwọn ọmọ àwọn lọ́wọ́ ni pé kí wọ́n máa wo fíìmù lóru àwọn dájú kò náà ní kọ lẹ́tà sábúrú sábúrú yẹn bá sì dé yọ balẹ̀ nítorí pé ẹni tó bá fọwọ́ ara rẹ̀ bá tọ́mọ rẹ̀ jẹ́ òun náà ni ó fẹ́ nu ara rẹ̀ sunkún ẹni tó tọ́mọ ṣe gan ẹ̀rù tún báyìí gbòòwò àlẹ́ ń tẹ́ni tí ń bọ ọmọ jẹ́ lẹ́yìn wọn àgbà náà kí la fẹ́ mú nínú wòkuwò tó bá jẹ́ pé nǹkan rí lọ́mọ bá wò ní tẹlifíṣàn tó sì jẹ́ pé di rẹ̀ ní ọmọ jókòó sí gbogbo gbà tó súnmọ́ pé kọ́ mọ́ sàṣeyege ní ẹ̀kọ́ kò súnmọ́ pé wàá ní tó máa ń wò wòkuwò à sí ẹ̀kọ́ ní tẹlifíṣàn gbogbo ń tán kọ́ ń sùkú gbogbo ń tán kọ́ ń lé kéwù sẹ́kọ̀ọ́ ní sísè bá hàlùkùránì tíyàn wá ní sẹ́méjì ju kọ́ máa wo tẹlifíṣàn lọ gbogbo ìgbà tó bá wù yẹn bí léèrè alukurani ẹ gbọ́ kó ti gbàgbé gbogbo ẹ̀ pátá so bẹ́ẹ̀ lẹ́kọ́ rí ẹni tí o bá ti jókòó tí ẹ̀kọ́ tó bá yẹ pé nǹkan wíwò nǹkan wíwò nǹkan wíwò náà ni bóyá ru bàbá yẹn kò kẹ́kọ̀ọ́ kankan láyé rẹ̀ bóyá bàbá tó jẹ́ pé mẹ́kò ni àbí bàbá bíríkìlẹ̀yà kò mọ ní táǹpẹ̀ lẹ́kọ̀ọ́ sẹ́ni tí o bá ti mọ iye nǹkan kò lè má bá a ṣe máa sọ wọn lọ́mọ òrukàn ní gbogbo fámìlì kò sẹ́ni tó fẹ́ gbà sọ́dọ̀ ẹni wọn wá kó pé kán lọ fi sọ́dọ̀ ya arúgbó kan wọn tún wá rí i pé ó tún ti fẹ́ yá yàkuyà ń bẹ ìkà làwọn fámìlì àwọn ní èsì fọmọ tí wọn sọ́dọ̀ ya arúgbó ṣé nítorí pé wọn rí i pé bàbá eléyìí ti kú náà fi wò pé títí ẹ bá fẹ́ bàjẹ́ kọ́ bàjẹ́ kó ara ti kọ́ lọ́n bí àwọn léèrè tó bá dijọ́ gbé ńdàlùkìyà mọ́. ntẹ̀yìn ọ̀jẹ́ fi lọ́mọ yín kí ló dé tẹ̀ fi lọ́mọ ọlọ́mọ ẹ fẹ́ ọmọ ọlọ́mọ jẹ́ ni ẹ̀yin lọ́yẹ kẹ́ ẹ tọ́jú ọmọ a máa wà pẹ̀lú anabi muhammed sallallahu alayhi wa sallam báyìí nínú àlìjẹ́nà ọ̀nà ìkaarin àti tìfábẹ́là pé gbogbo ẹni tí máa ń tọ́jú ọmọ òrukàn báyìí láti jọ wà pẹ̀lú rẹ̀ nínú méjèèjì díẹ̀ báyìí pé ẹni tí máa ń wọn ló ni ó níyàwó ó sì ti bímọ méjì wọn wàá mọ̀ kó níyàwó kan tà eléyìí ò bímọ kan fún un ìgbà tó wá kú wọn bá kọ́kọ́ àkọọ́lẹ̀ pé ìyàwó tó wà ń ta kó fún ọmọ rẹ̀ nídàáka nu mẹ́rin ìdá mẹ́ta nu mẹ́rin tó kù kóbìn tó wà ń lé àtàwọn ọmọ tiẹ̀ káwọn pín wọn á ní báwo làwọn ṣe pín ogún yìí àkọ́kọ́ ni pé wíìlì ló ń kọ́lẹ̀ kìí sogún bóyá kìí ṣe mùsùlùmí lẹni tó kú tọ́lá àwọn mùsùlùmí wọn wíìlì sẹ́ni tí ó jogún anabi sallallahu alayhi wa sallam oni inna allah qad a'ta kulli dhi haqqin haqqa fala wasiyyata liwarith ọlọ́run ti fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ nínú ogún lẹ́tọ̀ọ́ rẹ̀ kò sáyè àti wíìlì sẹ́ni tí ó pé gbogbo wíìlì yẹn wíìlì òfò wíìlì àdánù lásán ẹni tó bá sì fi ṣiṣẹ́ sẹ́lọ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá torí rẹ̀ wọ́n kì í wíìlì fẹ́ni tí ọba jogún yìí tó bá jẹ́ pé ìyàwó tó fẹ́ síta yẹn wọ́n bá fẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ó so igi pẹ̀lú rẹ̀ ṣáájú kún tó ṣòwò àti bímọ ìyàwó yẹn ó jogún gẹ́gẹ́ bí ìyàwó tó wà lé ọmọ yẹn ó jogún gẹ́gẹ́ bí àwọn ọmọ méjì yòókù tí ìyàwó tó wà lé bì ìyàwó tó wà ń ta ìyàwó rẹ̀ náà ni àmọ́ ilé tí èsè létí ń gbé ló fi sí kìí ṣaṣẹ́wó nísìn bẹ̀rù ìyàwó tó wà lé ní òjò sọ fún tí kò fi pa eléyìí tó túmọ̀ sí pé àwọn ìyàwó tó wà lé wọ́n tẹ́wọ́ rẹ̀ díẹ̀ kálí lálejò ìdí ká fọlá fọdánù kí ló burú nu kó fẹ́yàwó kejì ẹsẹ̀ wo lọ́sẹ̀ tó bá fẹ́yàwó kẹta báwo ló ti takùtà nẹ́bí sallallahu alaihi wasallam tó bá fẹ́yàwó kẹrin sẹ́sẹ̀ wà ń bẹ̀ ọ̀sẹ̀sẹ̀ ń bẹ̀ lẹ́yìn náà ọkùnrin kí ló sọ wọn náà dójó tó fi wá lọ fẹ́yàwó ta kí ló ń ṣe ọ́ tó ń torí de eléyìí báyìí àwọn ìyàwó wọn wà nítòsí ara wọn kí lè bá a mara wọn káwọn ọmọ lè jọrìí ara wọn sọ àwọn ẹlẹlẹ eléyìí jẹ kó tó jẹ tó ń torí de eléyìí gbogbo wọn ni wọn jogún rẹ̀ wọn pín one over eight fún ìyàwó méjèèjì one over eight fún ìyàwó méjèèjì nítorí túmọ̀ sí pé ọ̀kọ̀ọ̀kan ni wọ́n one over sixteen one over sixteen ó kù seven over eight ńlá pín fáwọn ọmọ yẹn táwọn ọmọ bá jọkùnrin á pín fún wọn dọ́gba táwọn bá jọkùnrin àti obìnrin obìnrin ọgbẹ́ ọ̀kan ọkùnrin ọgbà ìlọ́po méjì eléyìí jẹ́ ti ṣe ilé jẹ́ òpin àwọn abéèrè tó wà bí abẹ́lẹ́ ọ̀hún kò fi wá mọ̀nà abẹ́lẹ́ ọ̀hún kò sí àlékún mà fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka.